ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام وهي أعظم نعم الله تعالى على عبده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن قال الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أجب شو له ضاوة وقى الله وبكي وصعنا وفعلون فضل الله توسل في الأيام هنا نعمة الإسلام orípọ̀ tọ́lọ̀mọ́ sí fẹ́lẹ̀ àwọn èyí tí ọgbà jù tó sì tóbi jù tó lórí jù tí ìmọ̀ mú délé tí ìmọ̀ mú lọ sọ́run orílẹ̀ Islam gbogbo tó gbò lẹ́yìn Islam ọlọ́kan fi dáwà lọ́lá ni bọ́nà bá Islam lọ́wọ́ tí jí láàárọ̀ ọ̀pọ̀ ìrọ̀mọ́ bá ló jẹ́ lọ́pọ̀ Islam nípa níbi mọ́ nítorí ìsìláàmù gangan òun nìkan tó pàtàkì tẹ́lẹ̀ yẹwà sí ilé ayé torí ìsìláàmù lọ́nà dáwà ọlọ́ọ̀bá aláàtọwà sáré ní àti ẹ ó sàwà ní òkè lẹ́gbàwà lágbàráwà mọ̀náwó wọ́n lẹ́bí àdáyà ilẹ̀ ìsìlá ọba yìí ọlọ́kà kọ́lẹ̀ bá jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí àtà jẹ́ mùsùlùmí yìí níbàmù pẹ̀lú àkúlẹ̀ tọ́lọ̀ ti kọ fún àkọ́lọ̀ gbọ́dọ̀ sámọ̀ tilẹ̀ kọ́lọ̀ gbọ́dọ̀ sámọ̀ tilẹ̀ ló ti kọ́ igbá mọ̀ jẹ́ mùsùlùmí àwọn adúpẹ́ àdáwò sí báyẹ̀ tí ilé ìgbẹ̀sùn ní ìgbọ́lọ́mọdé ẹgbẹ́ ní kọ̀ọ̀kan wa ìtọ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run nígbà Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráyẹ àtàwọn náà ni ojú ọ̀nà súnnà nígbà Muhammad gbogbo tó wá ti pìlẹ́sì táà ti rí àkọọ́lẹ̀ fún Al-Qur'an àwọn bàbá ló gbé kalẹ̀ àwọn ìyá ló gbé kalẹ̀ àwọn àfá wa ni gbogbo ó ẹ̀wà tó bá gbé kìíní kalẹ̀ tó ní ká máa fi jọ́sìn fọ́lọ́run tàwa ní kó fún alẹ́ rí mọ́kà ló tó wá ní Madina ní o Cairo ní o fásì ní o ṣìnìgà ní o tí ọ̀bá rẹ̀ rí múlẹ̀ àníbáṣẹ́ torí pé ẹ̀rí là àkọ́kọ́ rí ká tó máa sọ̀rọ̀ làwọn àrí gbogbo ẹ̀sìn tí ọba ti lẹ́rìí wọ́n ètò ní ẹ̀sìn kí ni wọ́n máa ń pè jama ẹ̀sìn dídá àdádálẹ̀ wọ́n pè pẹ̀lú gbogbo ẹnu àdádálẹ̀ àrọ́dárọ́dé ìsìn ọlọ́mọdé aláwọn sọ́rọ̀ gbogbo àwọn tó ń ṣe tí wọ́n ká sẹ́sẹ̀ kọ́lọ̀mọ́ sàbá sí wọn lójú ìmọ́lẹ̀ rẹ̀ kọ́bà fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn wọ́n kọ́lọ̀ jáwọn náà kalẹ̀ wọn sọ́nà náà shabat al-istiqama ala din al-islam ìwádìí déédéé lórí ẹ̀sìn lẹ́gbàá tó ti yé èèyàn tán torí gbàmí yóò yẹ ẹlòmíì ó yẹ o yóò sùn lóhùn sí náà ọlọ́mọdé yìí kìí ṣetán ọlọ́mọdé ọjọ́ àrí ẹni kọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn àfáà tí mo bá kalẹ̀ pátá àti gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn pàjọ tí ó tálábàtì láìlì àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọmọ bẹ́ni kọ̀ọ̀kan wa al-islam wọ́n mọ̀ ní huwa al-muslim tààlà ń pè ní mùsùlùmí òdodo ẹ̀rí mùsùlùmí òdodo gbogbo wa náà ni àwọn ọmọ ìpẹ́ra wa ní mùsùlùmí àmọ́ kìí ṣe gbogbo ẹni tí ń pẹ̀lẹ̀ ní mùsùlùmí ní mùsùlùmí lọ́dọ̀ ọ̀nà kìí ṣe gbogbo ẹni tí ń pẹ̀ ní mùsùlùmí òun náà ni mùsùlùmí alùkùránì ni ó sọ ẹni tí ń jẹ́ mùsùlùmí àdísà nọ́bì ni ó sọ ẹni tí ń jẹ́ mùsùlùmí àwọn ìwé méjèèjì yìí òun náà nípa níbù sílẹ̀ fún wa nígbà tí lọ pé èmi lọ ní o ìsápadà dàrú eréṣẹ́ẹ̀sì tí a ń ṣe ní ìbámẹ́rin bá wà yìí e- e- eréṣẹ́ẹ̀sì tá ń ṣe níbi lọ́rẹ̀ tó mẹ́wàá gbogbo ọlẹ́pàá mùsùlùmí lágbára wà bọ́ọ̀lá tó wá mẹ́rin tó mọ̀nà bọ́ọ̀lá tó mẹ́rin tó ṣìnà àti ká lọ sí ibi ìwé atọ́ka àwọ́dùgbò láàmìnà ṣẹ̀tàn rọ̀dín ọlọ́run bá ní báàlì kìlìkìtà ọlọ́run ló sọ ẹni tó láàrin láàárọ̀ ìbọ̀fún ẹmọ́sìn ìlú yóò máa jẹ́ ìmọ̀lá lórí mọ̀tàkì fáwọn tó bá bẹ̀rù ọlọ́run láàrin kọlùmọ́sà fi aṣínà àwọn tí ó bẹ̀rù ọlọ́run kó ṣàlùkọ́ánì ní ìmọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa tọba wá fẹ́ mọ̀ pé wọ́n yàwà lójú ọ̀nà àbọ̀ sí lójú ọ̀nà ẹlẹ́ra kùrán kọ́ ọmọ lọ lè ka kó o sì máa tọ́ ní tí wọ́n bá ti sọ fún bẹ̀ ní kọ́ ọmọ ṣe ní tí wọ́n kọ̀ bá sí ń bẹ̀ wọ́n bá wọn ṣe tọba ti bó pa báwọn ìwọ ni wọ́n máa pè ní ahàlùsùnà ahàlùsùnà máa ń takú lórí kùrán tọ́lá ń fún bẹ̀ àníṣe àfilẹ̀ lẹ́yìn náà ọlọ́lẹ̀ yẹra hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ló tẹ̀lé islam o islam olemọ́sí nínú lẹ́yìn olemọ́sí nínú agbolé olemọ́sí nílùú islam olemọ́sí lára ẹ̀yẹ tó sì máa pẹ̀lú ní muslim hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam òun ni ó ju wẹ̀ pé ẹni yìí mùsùlùmí ni eléyìí ó ti mùsùlùmí al ẹ̀wọ̀n ará ìsìláàmù yìí tó gbogbo wa tí agbègbè kọ́lọ̀ ń jẹ́ ká mú délé wà tó lò láàrin òfin àlẹ́lẹ́ tọ́lọ́ owó náà lẹ́sẹ̀ yọ kan tọ́lọ̀ yọnu sí gbogbo ẹ̀sìn tó kù ọlọ́run yọnu sí wọ́n máa tijú láti sọ wọ́n sì jẹ́ kí ẹnu rẹ̀ ọmọ gbọ̀n láti gbé kalẹ̀ yí pé gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn ìsìláàmù ẹ̀sìn ṣètọ́nù tọ́ọ̀ bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ìwà àtàwọn ọmọ rẹ̀ ẹ̀ tí mọ̀ tó jẹ́ ìsìláàmù ìrọ̀lọ́wọ́ bá láti láàmúlẹ̀ náà lọ́kọ̀ láti kiri ma áwùdó bí láàmì ṣètò àwọn ìjọ ọlọ́wọ́ bá ní inna dina indallah al-islam ọlọ́run ní ẹ̀sìn pọ̀ lérí ilẹ̀ àdẹ́sùn ìwọ̀n ọlọ́run islam kọ́dà ọlọ́run tó sọ fún gbogbo ẹni tí bá sọ̀sẹ̀ ní ìyàtọ̀ sí islam wípé ẹ̀sìn tí ó sì ní kò dé mú délé gbogbo gbogbo tó bá mú ẹ̀sìn ní wá sọ́run kí wá sí islam gẹ́gẹ́ islam bí wọ́n ọwọ́ tẹ̀lẹ́fù fàlẹ́yìn òkúbálà nínú ọlọ́wọ́ bá ní ànígbà lọ́wọ́ ẹ̀ oní ní sọ́rọ̀ oní ònígbà lọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ni pé ìnígbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá sì gbà gínà ní òfó sí lọ́rùn ìsìláàmù tó wá mú dání tó ń ṣe yìí ó mú káàtà akọlọ lè gbọ́ yé tó wọ́n lẹ́gbọ́ tọ̀nà tó ní kọ́ fún ọ̀tọ̀ nítorí kí ni ìtò ń ṣe ẹ̀yọ́ ọ̀yá mi inú ọ̀sìn wa ọlọ́wọ́ alá ọ̀dọ̀ wọlé ayé ó ní torí ìsìláàmù lọ́wọ́ gbígbá wa ó ní tàwọn ìsìn dákẹ́ ní ìbájọ́ tí mọ̀lá wọ́n torí kí wọ́n ṣe kí ni ká máa wá sọ̀sì ẹ̀sìn ó ẹ̀sìn islam ìbájọ́ tó islam lọ́lọ́run nífàsì ilẹ̀ àríyá àtútó ní káwá sí ẹni nìkan ṣoṣo ìmọ̀ ìsọ̀lọ́ islam ẹ̀yọ́ máa yáwó nínú ọ̀sán wa ọlọ́wọ́ ní yá ayọ́ lẹ́dínà àmọ̀nù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá àkàtọ̀kọ̀tì ah, ó tó ó tó ọlọ́wọ́ ní àsìkò kẹ́ bẹ̀rù ọlọ́run yọ́ọ̀dà kẹ́ tìjú ọlọ́run gbogbo ẹ̀tẹ́ ìṣẹ́sẹ̀ ní ẹ̀sìn Islam ọlọ́run bá ní ẹgbẹ̀rún mi bó ṣe ẹ̀kẹ́ ẹgbẹ̀rún mi èmi nìkan mọ́ dárí èmi nìkan náà ni mo sì ṣe ń fún yín ayé àtẹ̀yẹ àtẹ̀dọ́wà ní ayé èmi ní gbogbo ẹ̀ ọlọ́run ẹgbẹ̀rún mi na oníkakú sínú Islam tó máa gbẹ̀rẹ̀ sínú sàárè wọn níbẹ̀rẹ̀ ilé mélòó lọ́kọ́ mọ́tò mélòó rọrùn ọjọba ah, ó ní àkọ́kọ́ irúgbó Islam nígbà wọn bẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́ akhbirni 'an al-Islam ẹmọ́fà ìfàlàyé kí ni wọ́n pè ní súnà tí wọ́n náà gbogbo dákọ̀ anta shahada Allah ilaha illallah kọlọ lè jẹ́rìí kó sì mọ̀dájú yóò kó sí ọba àtàn tá a gbọ́dọ̀ sí tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lọ́gbogbo lẹ́yìn Allah nìkan wa anna muhammadan rasulullah muhammad ní sí ọlọ́run súnà tọ́lọ́ nípa ọ̀rẹ́dì náà bá sọ súnmọ́ ìkan mílò ó àfikọ́ nípa ọ̀rẹ́dì kò sì ní súnmọ́ ọgbà pọ́kan lọ́lọ́run nìkan lọ́wọ́ tá a ti sí lẹ́yìn náà ọgbà bá níbi là á tẹ̀lé nínú ẹ̀sìn wa Rasulullah ẹni wọ́n sẹ̀ mí ẹ́ wọ́n ní sọ́ sọ́ kó ní sọ́wọ́ tọ́jú gbọ̀ngàrá yìí kọ́ ní akọ́mọ yìí lágbàdáwà ní wọ́n ní sọ́ wọ́n ní sọ́ wọ́n dájọ́ kẹ́lẹ̀ rẹpẹtẹ òun kí wọ́n ní sọ́ bó láwàá sí àwọn ọkọ̀ alálùbá tàṣà àwọn tí wọ́n sọ́wọ́ bàbá tí yanjú yẹ ẹ̀sùn ní lójútù ìjọba ń tẹ̀lé ń tàn níbi ní bá ń gbé kalẹ̀ ilé ọmọ pẹ̀lú àfá àjùmọ̀ tẹ̀lé èyí tó bá ti tẹ̀lé dà níbi mọ́ àní tẹ̀lé mọ́ nítorí pé òun fẹ́lẹ́ ká tẹ̀lé ẹni wọ́n ká tẹ̀lé Muhammad kún in kún tó tọ́jú gbọ́dọ̀ láha fọ́tọ̀dà òní ọlọ́run bá ní sọ fún wọn yẹ kí tó wá dé kó bá nífẹ̀ẹ́ ọlọ́run wọn fẹ́ sí lọ́hùn wọn fẹ́ bọ́ fúláwọ̀ ìwọ́n ni kí wọ́n tẹ̀lé o àníbìlẹ̀ mi ni wọ́n ní kẹ́ tẹ̀lé látẹ̀lé òní wọ́n ní ká tẹ̀lé àbá àmàkà àbá àmàkà lè sọ̀rọ̀ àbá àkàrẹ́rò lè sọ̀rọ̀ àbá nàìjíríà lè sọ̀rọ̀ àbá lè wọ́gbó àníbà wọ́gbó yẹn báwo ló fi wá rí fúláà wọ́n lè fẹ́ kọ́ ọmọkà Qur'an tí ọ̀bá lọ́rọ́ kọ́ ọmọ lọ lè gbà lọ́dọ̀ àwọn tó kà fún ọ lẹ́yìn kọ́ ọmọkà hadith annabi tí ọ̀bá lọ́rọ́ kọ́ ọmọ lọ́dọ̀ àwọn tó sàlàyé tó ń bẹ láyé kọ́lọ̀mọ́sà fún láti pọ̀ tẹ̀lẹ̀ gbogbo àwọn tó ń ti lọ àwọn tó ń kó lórí tàwídì inú wọn kọ́lọ̀mọ́sà bá fọ̀rọ̀ kí wọn tó ló dé tí mo fi yọ tàwídì ilẹ̀ nítorí pé bá sàdúrà fẹ́ ní tó ọbẹ̀ bọ pọ́ tó súnmọ̀ pẹ́ bọ ní àdúrà wò nígbà bí wọ́n dàbá mọ̀gbẹ́lẹ́ bọ ní tó sàdúrà fún lọ́nà wọn ṣe ìyáka na agbúrò wáyé kanáà sáré nà dárúwọ lọ́wọ́ ibi wọ́n lọ́nà kan sọ́sọ́ lágbọ́dọ̀ wá sí tọ́bá sì méjì àrẹsẹ ọ̀dọ̀ wọ́n lọ́nà kan sọ́sọ́ lágbọ́dọ̀ sẹ́kẹ́mẹ́ lágbọ́dọ̀ wá wá ìyáka agbúrò wáyé kanáà sáré nà òun náà ní ìpìlẹ̀ sí òun náà ní àgbọ́lẹ̀ sí tàbí ti gbọ́ yóò ti gbẹ́sì yé wọ́n ni fún ẹ̀rọ mẹ́rin ọ̀rọ̀ mi ayé ọlọ́ọ̀bá aláàjú olóòfẹ́ tó bá ti wọ́n ní sàárẹ̀ ọ̀rọ̀ ìsìnlẹ̀ wọn bọ́ sọ ma rọ̀ bókà wọ má jẹ lókà wọ má níbi ìyókà tani ọlọ́ọ̀bá ti jẹ ẹ̀sẹ̀ orí wọ́n sì lé ayé lẹ́yìn náà tààrà òjíṣẹ́ rẹ̀ tó bá ní tàwídì òdèrè kankanwí tó bá sọ sọ́nà òdèrè kankanwí tó bá ní ìsìlámù tó tún lọ tọ́jú tó lọ sóòrò òdèrè kankanwí tó bá tó ń ṣe ìṣẹ̀fẹ́ olùdílé òdèrè kankanwí nítorí pé ìsìlámù nìkan kò ṣe ẹni tó sọ pé bí ọlá دين الإسلام نبيه محمد رسول الله ولن لنبدا في أربع متر تقضوا أجل سفاتة وقتنكم عليه إخوة الإيمان أيها رامي الدنيا ẹ̀rí ilé ayé tí ẹwọ̀ yìí a ń bùkátà pé kẹ́dùkọ̀ọ̀kan wa kálọ̀ lè máa sunkún ní kọ̀rọ̀ ọmọ lọ lè sunkún kọ̀rọ̀ ìkọlọ̀ nǹkan mọ́sà fún ọ ọ̀nà mẹ́rin láti ní ìjọba ọ̀nà mẹ́rin jọba ọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ wọn làwọn tí èso mùsùlùmí tó sì gbọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn ọmọ náà fukú láàrin wa àwọn náà wọ́n lọ́sí wọ́n lọ dínà wọ́n lọ yídì tábà ń sọ̀rọ̀ ìsìláàmù ní ṣe ilé àmìkálùkù ọmọ mọ̀ pé àà ah, àti kìí sí gbogbo ẹni tí wọ́n kí wọ́n sáà sí mùsùlùmí àwọn mọ̀ sọ àfáà sọ máa sì mọ̀ sọ kìí sí gbogbo ẹni tí wọ́n sáà sí mùsùlùmí kí ó gbogbo ẹni tí lọ mọ́kàdé mọ́sùlùmí kí ó gbogbo ẹni tí lọ sàkàdé mọ́sùlùmí kí ó gbogbo ẹni tí ń tọrọ ní mọ́sùlùmí kí ó gbogbo ẹni tó ní rọgbà oní mọ́sùlùmí kí ó gbogbo ẹni tí ń bọ́ ẹni bọ́ fún ní mọ́sùlùmí nílẹ̀ Yorùbá tó wáyé nígbà tí láàrín alábá ti dàrú kí ló tó kú jàmbá gbogbo táwọn bá gbọ́ta ò nídìí táà gbọ́ àti ìwọ́ nìyẹ gbogbo tó ìbá ṣe nínú ìsìlámù pátá òfin gbogbo ẹ̀ ọlọ́mọdé aláwọ̀ ṣòfò ẹgbẹ́ ma yára mi nínú ọ̀sìn wa ẹwà rí ibi ọ̀rọ̀ ìsìlámù lágbára dé tí mo fi ní ká mọ̀ ní ṣokú ń kọ̀rọ̀ ní pé ẹ̀dẹ́gbọ̀ Ibrahim òun àti Ismail ẹ̀dẹ́gbẹ̀ náà làwọn méjèèjì ọwọ́ akẹ́kọ̀ọ́ ọlọ́run ọgbẹ̀rẹ̀ sí ṣokú sọ́dọ̀ ọlọ́run wọn rọ̀ pọ́n náà rọ̀bánà ìwọ́lọ́wọ́ bá wà rọ̀bánà waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan lak ìwọ́lọ́wọ́ bá wà ó mọ́sàn síwá ní mùsùlùmí tí ó ma wá jẹ́ mùsùlùmí ti ẹ látà mùsùlùmí látà yàgbà fà fún ọlọ́run tọ́jọ́ gbogbo tó ní àfikátà ní ká máa ṣe tó ní ká máa ṣe kápò mẹ́rin ṣe wọ́n ní mùsùlùmí gbogbo àwọn ọ̀rọ̀mọdọ́mọ wa tí wọ́n bọ̀ dáwọn náà jẹ́ mùsùlùmí àdẹ́bì Ibrahim ń bẹ lọ́hun àdẹ́bì Ismail ń bẹ lọ́hun wọ́n jẹ́ ń padùpọ̀ bẹ lọ́hun ìwọ̀ wà ní bẹ lọ́hun ìgbé ìdí àmọ́ bẹ lọ́hun bá ní pé àwọn mùnáfíkí kí tọ́jọ́ pé àwọn ò sí ní mùsùlùmí tí wọ́n ti fẹ́ra ní mùsùlùmí yìí mọ̀nàfikú ni wọ́n pè wọ́n kò ju ẹgbẹ́ ilẹ̀ ó sì ń darapọ̀ mọ́ wa nítorí owó alábìnrin gbogbo owó tó ní islam tó fẹ́ mọ́lẹ́dọ̀ ọlọ́run yẹn ìdí mo fi ní káwọn ọlọ́run ẹgbẹ́ lọ́wọ́ bá ní pé ṣe nǹkan tó ń darú lọ wà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí nínú rọ́ta tó sí ó dẹ̀ ní ashabul qulub àwọn aláṣẹ́jù àwọn ti ṣe islam tí wọ́n kọjá ajá níbi gbogbo nígbà wọn gbogbo ẹgbẹ́ ẹni wọn fún ìjẹun lọ́pàá nínú lọ́gùn sí ní jáde wọn ṣé ìfẹ́ ìfẹ́ ìlú wọn nìyẹn àbí ìdìlú ìṣòro fáwọn nílẹ̀ kúrò bídà sí kù wà lẹ́sà kúrò bídà sí kù fúrọ̀ ìyẹn lọ́bì kọ́mọ ọlọ àwọn ẹlẹ́kẹta ní aṣíhábù tẹ̀fẹ́ òl àwọn àwọn fẹ́ ìsìnkú náà àmọ́ wọ́n fẹ́ mú apáka wọ́n fẹ́ ju apáka alẹ́ àtúnmù nínú bíbá àbẹ̀rẹ̀kẹta ọ̀dọ́ fòrú náà bíbá yóò ní ìsìlámù lé ìsìlámù corporate làwọn ń ṣe kí ni làwọn ń ṣe ìsìlámù corporate yóò máa gbáyà lójú yóò máa gbáyà lójú yóò sì lọ́wọ́ ń ṣe ìsìlámù ẹ̀yìn náà ti máa rí wọn islam london islam america a ma so kan amẹ́ríkà lálẹ́ dáàbù láti so kan amẹ́ríkà ní ìdáàbù lẹ́sẹ̀ yẹn náà ìmúlẹ̀ ti ṣẹ́wù yẹn islam alákọ̀wé yọ́ ma bá yí jágbà ayàkùnrà anábùsùn lọ́mọ ó sì lọ́pọ̀ láti kò dáwà yìí ayé mùsùlùmí ọmọ ìlú ń jẹ́ ọmọ ìlú ń jẹ́ ọlọ́run allah ọsọ bùrọ̀dì ìkọlẹ̀ sọ́ọ̀lù fún lẹ́kùnlù kìmọ̀kẹ́ ní mọ́sàmáàmì yóò máa dá yóò máa tuntun yóò máa bá mú ní gbogbo àìkọ̀kọ̀ ní gbogbo àyè lẹ́yìn náà lọ́wọ́ kan islam ashabi wasa àwọn tí wọ́n wà láàrin gbogbo wọn ní sàṣẹ ju oṣù ní ṣe àṣètò irú islam tí gbogbo wa táwọn wá káàkiri ẹ̀kọ́ lọ mọ́sà kíárì ẹ̀wọ̀n àmàdọ́ tó wọ́n tó bá fòkò kan yọ wà ẹ máa wọ́n kó bá fẹ́ mọ́ alánàkọ́ yìí tó sàbáàtì ní òsì ètò sàbáàtì yẹn lè àti lánàá lọ lè fòkò rẹ̀ kọ́ nítorí pé tẹ èyí má ìsìlámù yẹn sórí èyí ń ìsìlámù kò tí ì ó dìgbà tó bá nìkan lọ́gbẹ̀rún tó bá wù dáadáa wọ́n kò gbìyànjú ọmọ ọwọ́ ẹ̀rí lórí gọ́gọ́sì tẹ̀sì ó sì mọ̀tẹ́lọ̀ kọ́lọ̀mọ́ mú ẹ̀sẹ̀ lẹ́kọ́ mẹ́ kọ́lọ̀mọ́ jọ rẹ̀ lẹ́yìn náà ọmọ rẹ̀ tí àánú ọlọ́run tí gbogbo ìsìláàmù tó ṣe ní àfíkà náà ọlọ́run kò fún ẹni kò fi ń tàkà bára ipe bí mo ṣe rí ìta sínú sí i àdínà fìdó sàlọ ẹ̀dá kò tìrọ lọ́run ta ló sọ mọ ọwọ́ wọ̀ bẹ̀ ẹ̀yìn náà yára mi nínú ọ̀sán wa wọ́n wọ́n wọ́n ní mùsùlùmí yíò wọ́n kàn tó dùn kí gbọ́dọ̀ àsìkò táwọn ń pè ní mùsùlùmí wọ́n ní alìsìláàmù ọmọ ìsìláàmù lèlá bí tawhid ẹni tí ó ní mọ́nà sọ́lọ̀ wọn bá tọ́gbà pé ọlọ́run nìkan lọ́ba tí agbọ́dọ̀ gbà tó ní ṣe gbogbo nǹkan ọba yìí nìkan náà lọ́ba tá àti gbọ́dọ̀ máa fún ní gbogbo ìbáàdà yóò sì máa tẹ̀lẹ́sẹ̀ ọlọ́run ẹṣẹ́ ẹ̀rùn ṣe ẹlẹ́ṣẹ́ yóò jìnà kó mẹ́rẹ̀ yóò máa tẹ̀lé ẹṣẹ́ ọlọ́run tó jáde nínú Kùránì àti tó jáde nínú kíní nínú hadithi wọ̀lùbẹ̀rẹ̀ ọ̀tún ní ṣíríkì áàlùmí yóò agbọ́fagbọ́fẹ̀ kúrò níbi ẹbọ tí ń bẹ lẹ́rílẹ̀ àti àwọn tí wọ́n ń ṣẹbọ yóò gbọ́fagbọ́fẹ̀ kúrò lọ́dọ̀ wọn kò ní mú ọlọ́rọ̀ àlò yàtọ̀ mẹ́lá àdẹ́kẹ́sẹ̀ dáadáa sí ẹni tí ìṣe mùsùlùmí àti káṣíkiri àlùwàlá wàlùbàlá àti kí àbábá àfẹ́fẹ́ rẹ̀ àbá àtọ́lọ́dẹ̀ bàbá ológun lọ́nà mẹ́tọ́gbà tó mùsùlùmí ni rẹ̀ kẹ́gbẹ́ mùsùlùmí torí kò bọ́ra kúrò sínú òsà kò tó bọ́ra kúrò lọ́dọ̀ àwọn ní òsà táwọn wọ́n pè kan lọ́sà òsà nílẹ̀ Yorùbá mi òsà méjì náà ni èyí tààjọ́ máa ń bọ́ àti tààmọ́ ń bá bọ́ èyí tá àjọmbọ̀ àjọmbọ̀ ìwéyí ni dáńdábọ̀ àjọmbọ̀ ní gbogbo ìta àmọ́ ní tó fi ẹ́rá ẹjáde jáde ẹwà sí òsàdílé yìí kárùkọ́ jáde kọ́lá wọn wọn látòkó àwọn mímọ̀ láti lọ́nà wọ́n bọ̀ wá bọ̀ rẹ̀ wọ́n bọ̀ wá bọ̀ omi wọ́n bọ̀ bọ̀ ẹ̀yọ̀ wọ́n lọ ní oko lọ́hùn wọ́n lọ lè ṣe òsàjọbọ̀ àjọbọ̀ òun náà ni èyí tíkàlùkù nínú ilé tíkàlùkù náà gbà pé agbára ni tó lè rani lọ́wọ́ àbábọ̀ ni ẹ kálùkù ní wọ́n dábọ́ ọlọ́wọ́ ọmọ ẹ̀rọ wa ọlọ́wọ́ bá aláàrùn sí ìkọ̀rọ̀ wa ogun tájà òsàdábọ́ ni ogun àtúlẹ́pọ̀tá òsàdábọ́ ni bẹ́rẹ́ òsàdábọ́ ni kọmọ bù gẹ́gẹ́ nítorí pé ọ̀fẹ́ kúmọ̀rọ̀ òsàdábọ́ ni kọmọ sí kọmọ sí ìtúnṣẹ́rí ọmọ sọ̀túnṣẹ́ kọmọ tẹ̀bàjẹ́ kọmọ sí ó tẹ̀ sí òsàdábọ́ ni ẹ̀rọ mùsùlùmí mùsùlùmí ah. ọlọ́run bá aláàrin tó lágbà fóòmù nìkan ní mùsùlùmí o ọlọ́run bá ní tábù wọ́n kọ́ mùsùlá ọlọ́run bá ní tó bá ti tú bá kú omi ẹ̀bọ̀ tí wọ́n wọ́n kírùn wọ́n àtàwù zaka tí wọ́n sì yọ zaka ẹ̀kọ̀wànúkún fi dìrì nígbà náà wọ́n di ọmọ ara ẹni ní ẹ̀sì tí wọ́n bá tú bá kọ́ lẹ́sù bí ìsìwánìlá fi dìrì ọ̀rọ̀ kí wọ́n àjẹmáà èrò wá ń bọ̀ láti ṣàlàyé ìsìláàmù nínú fámílì bàbá àti ìyá ẹlọ́kọ̀ọ́ pè kalẹ̀ wípé ìsìláàmù ìbílẹ̀ ó tó ìsìláàmù kí wọ́n tó ìsìláàmù ìbílẹ̀ tó ó pè àbúrò bàbá rẹ ẹgbẹ́ bàbá rẹ wípé ìsìláàmù bí tẹ́ àti أيام أيام النور الأمراء أرمي بلى من أسلم وجهه لله ẹni tí ọba ilẹ̀ gbà fọ́lọ̀n tán pátápátá tó dájú kọlọ́n pátápátá ó wà mọ́sí nínú ẹlẹ́ni ilẹ̀ tó wà láàrin ó pọ̀láwọ̀ àjọrọ̀ ìjọrọ̀ bíwì ọlọ́run ní rẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n lá kọ́ fún

ọmọ wa ìtàlà àkọ́kọ́ mùsùlùmí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n àníbọ̀ ọlọ́tọ́lọ́ náà mùsùlùmí ni wọ́n àmọ́ àkọ́kọ́ mùsùlùmí ọmọ yìí إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين أنا أبغى المسلمين أنا مسلمين هم لي وأنا نبى محمد أنا نقول سفو أو كذري إتيا أيها الكافرون كل yá àyíwá ìkáfẹ́ yá àbúdó mọ́ta àbùdó èmi ò ní bá yín ṣe ṣẹ̀ṣẹ̀ yá àbúdó mọ́ta àbùdó gbogbo ọjọ́ ìbá ń bọ̀ èmi ò ní bá yín bọ̀ alọ́sọ̀rọ̀ ẹ̀jọba Muhammad lọ́sọ̀ àwọn olódájú kan àwọn ẹbí àtàwọn aráàlú ẹ̀ ní mọ́ta ọ̀sán làwọn ẹ̀rọ dìkúrẹ̀ fún wọn pé èmi ò ní ṣe o wọ́n tún wà ábìrì náà máa àbùdù síbi ẹ̀yìn náà lẹ́ẹ̀ ní ṣe tẹ́mi náà sí tẹ́nu wọ́n sí Allah wọ́lá náà ábìrì máa àbátù ẹ̀bá gbé tó gbọ́ èmi ò ní sí tẹ́ǹsì wọ́lá náà ábìrì náà máa àbùdù sẹ́yìn náà tẹ́mi náà ní ṣe tẹ́mi náà sí lẹ́kùn bá nukú wọ́n nígbà tí ẹ máa ṣe ìṣẹ̀fẹ́ ti gẹ́gẹ́ bí ọmọ ìsìláàmù tẹ̀ ibi ọlọ́run ti fàlà sí awo àti ìsìláàmù yẹn ìmọ̀ bàbá olówó tó kọ́ mọ́sálásí tọ́bà ilẹ̀ bọ́bá máa so lẹ̀kẹ́ ẹgbẹ́ ọmọwọ́ tààkọ̀ fáàmù tààrí tó bẹ́ẹ̀ ni bọ́bá ikú wà ní kìrìsìlá gbogbo ẹni láti mú òrìṣàmọ́ ìsìláàmù rẹ̀ kò kí ṣe muslim torí tọ́wọ̀ nínú ìsìláàmù tó ti lọ́gbọ́lẹ̀ Mata mọ́tàbùdù wọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀ bí ẹgbẹ́ láàmúrù mọ́tàbùdù òṣàjọba àti àjábọ̀ nípa tó ń sọ ọmọ yìí ẹ̀hẹ̀ ipé lára àbúrú mọ́tàbùdù bàbá kìrìtẹ̀ ah, gbọ́dá Ọlọ́run ni ó ní súnmọ̀ sàbílẹ̀ yẹ̀sára ó ní túnmà àmáàtàhù ọlọ́run àmú ọmọ jáde òun ló mìíràn jáde lọ́nà ìrìnà jáde ọlọ́run àmú jáde dájíkọ́ rọrùn fún láti jáde lábẹ̀ ẹ̀yà túnmà àmáàtàhù ẹni tó mú jáde ilẹ̀ náà pa ọlọ́run ní túnmà àmáàtúhù ọlọ́run ọ̀fẹ́nu àjẹ́hóyí ọlọ́run ọ̀fẹ́nu àfáàdì ọlọ́run ọ̀fẹ́nu pásítọ̀sì ọlọ́run ọ̀fẹ́nu àwọn yákìlá gáàsì ẹni lọ́mọ lásìkò ogun ẹni tó ní wọ́n rí wa wọ́n mọ̀ sọ̀bá tìjọ òní rí wa ọlọ́lọ́wọ́ nìkan ló máa ń gbàyà alimomed aládẹ̀kan níjọ́ ọkọ̀ yẹn tó bá ti gbàgbọ́ ẹ̀rù ní bọ̀mọ́ òun ló máa wá bẹ̀ẹ̀ fún ọlọ́mí sọ láwọn tó ń bẹ̀ fẹ́ kan fún ọlọ́ọ̀ká tó sọ mọ́sẹ̀ yẹn òkú ni wọ́n ti padà kú wọ́n tọ̀wọ́ kan alàlá hayì lè ní láyà mọ̀ bára lọ́wọ́ bá dàrí tó ní kú ikú wọ́n pè ní ìsìláàmù nílé yẹn o ọwọ́ ẹja wá jù sínú àwùjọ wa nílùú lọ́rin inú ọlọ́run láwà yìí tọ́wà nínú àwọn àmúlọ́rin láti sọ̀rọ̀ ọlá èyí tá dọ́kà sọ́tọ̀ kan sọ̀rọ̀ yìí ẹjájọ àpláì rẹ̀ sínú inú ilé ẹni kọ̀ọ̀kan wa ẹjájọ àpláì rẹ̀ sínú àwọn mọ́sálàfọ́ wa ẹjájọ àpláì rẹ̀ sínú àwọn ilé-ẹ̀kọ́ wa díẹ̀ ìbáyìí díẹ̀ díẹ̀ àríwá àfíòsì díẹ̀ ẹ́ òun náà ni àwọn máa ń ṣe òòsà àjọbọ̀ àti àdàbọ̀. Ẹ̀rọ ìgbọ́n náà lọ́lẹ́gbẹ́ ọmọ táàmà ń gbórí táàmà wé ní ọmọ sọ́mọ̀. Táàmà wá tọ́ra wọn ni. Àwọn táà sì túbọ̀ àwọn tó ń wọ́n bìí. Wọ́n lè sọ fún wa pé táwọn ọmọ wọ́n rẹ̀. Ṣé ẹgbẹ́ tó tuntun àti wàhálà táwọn wà dákẹ́? Táwọn ọmọ ọmọ ìyá ní àgbọ̀wọ́ ọ̀fẹ́ àwọn tí mọ̀ lọ́kọ́ lọ́wọ́ dájú náà ẹ̀yìn ọ̀rẹ́ ìmọ̀ nínú ìfún wọn àwọn ọmọ ràhù wọ́n fẹ́ wọ́n pẹ̀lú kìrìkì ní ràhù bros òun náà ni kájú beautify ẹ̀sìn ìṣẹ̀ṣe káwájú ìgbọ̀nà alákọ̀wé òun náà máa pọ̀fọ́ pẹ̀lú táyì tó dì márùn-ún yóò sì máa pàdé ní òkùnkùn lọ́n pè ní kọ́tìsì gbogbo àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wa ìjáde sọ fún ọ pé ọmọ tó bá kẹ́rọ kọ́ọ̀tù nínú àwọn ọmọ kò nírun kọ̀ láwẹ̀ kí súnmọ́ yá wa nínú Islam torí pé ẹbọ ní màá bá sẹ́jẹ́ ni wọ́n nígbà ṣùlákìtà láyé àbàtàn náà amalu ọlọ́fàdìlẹ̀ Muhammad ìwọ́n mọ́ dájú kọ́ bá a ṣe súnmọ́ láwa tó tó ọdún mọ́ fẹ́rẹ̀ tó yìí bọ́bá mẹ́bọ mọ́ nígbà tẹ̀lé o nígbà tẹ̀lé ẹgbẹ́ bá ti bá sẹ́jẹ́ lójúkú yẹ̀wọ́ tí bá jẹ́ nínú ẹ̀ ọlọ́ni gbogbo sọ́rọ̀ nígbà jẹ́ ìjìbá tẹ́lẹ̀jẹ́ nígbà ọlọ́run wọ́n dájú kọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́ pẹ̀lú wọn wọ́n sẹ́gbọ́ tó máa wá pé òun súnmọ́ náà bàbá àwọn àfáà ni ìyá àwọn àfáà ni ni ìyá àwọn lọ́kọ́kọ́ kí ń lú àwọn gbogbo ìtọ́ sọ́rọ̀ nítumà ẹ̀sìn bílẹ̀ adábọ̀ àti kí ni àti àjọbọ ẹgbẹ́jàmbá wọn ṣe ẹni bá ti ṣe kèsè muslim nítorí àwọn ti sàánú láti bọ́gbọ́n mẹ́ òun yọjọ ni muslim tọ́lọ̀ bá aláàkọ́mọ̀sẹ̀ ìsàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀wọ̀n àwọn àmì nílẹ̀ ẹ̀sìn wa ilẹ̀ Yorùbá ti wọ́ta wà yìí ẹ mọ̀ gbọ́ táwọn àfọ́ ọmọ sọ wípé ẹ̀yìn ni tó ọ̀pọ̀ ọkọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kọ́ sọ pé òun ṣiṣẹ́ kèfè rí rọ́pàá tó ní ẹbámọ̀ pé ẹ̀fẹ́ owó ẹ̀fẹ́ lówó ẹnu lè ra ewé bùkú jẹ àbí ẹ̀ẹ́ sì wá wá ojú màálù mẹ́rìndínlógún sọ́mọ̀ ẹ̀rọ tó fún ara rẹ̀ lọ́sọ pé ẹlẹ́gbọ́n ni lọ́wọ́ kí wọ́n sì rùn nìkan ló sọ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ Ṣẹ́mọ̀ tó ní tó sọ ìrẹ́tọ́lọ́gbọ́n sínú òṣìṣẹ́ àmọ́lọ àbí ọlọ kọlọ́ kọlọ́bẹ́ alọ́sùnmọ́ wọ̀ tààlá onígbà bá wọ́n rọ̀ fẹ́ ọlọ́wọ́ bá ní oníwàmọ̀ nọ́sùn ìlà nílì ìndìlá ayà yìí tó kọ́ náà lọ́sùn ọ̀rọ̀ fẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀mẹ́ ìrìnlẹ́bẹ̀rẹ̀ nìkan ní gbogbo tí wọ́n dá ewé ìbòtútù ọlọ́fẹ́ màálù àtọ́jú ọlọ́fẹ́ ìrọ̀gbà ọlọ́fẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Eh, alágbá alágbá olóṣèkiri kò lè ṣe wọ́n mọ̀ nẹ́ṣùrù ìlà nínú àìndìlà ìṣúwọ́n tó wọ́n pè wọ́n lọ́rọ̀ wọ́n yẹ tí wọ́n bẹ̀jú tí wọn ìdáwọn ẹwà ní àwọn ọmọ olóṣòkòtò tó ń bẹ̀rẹ̀ wọ́n dé wọ́n dé fìtílà alòlù fìtílà bẹ́ẹ̀ ni alòlù gbogbo ìlú wa tún ní ó dìgbà tó bá tó bá ká tó kú lẹ́yìn torí pé afẹ́kẹ́ wọ̀ ìtàn náà lọ. ọlọ́run bá wà ó ní inú lẹ́gbẹ̀ẹ́ ta àdúrú náà mẹ́tọ́ nílá ọlọ́run bá ní gbogbo ohun tẹ́ ń sì kí èsì ọlọ́run gbogbo ohun tẹ́ ń fún fún èsì ọlọ́run torí pé èèyàn bá gbàgbọ́ náà ní ń sìn ìdí ìjọ tó wọ́n lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ yóò fún ẹni ọlọ́dún ìyáka nàbúrú ìyáka mẹ́sàáì ọlọ́run ní gbogbo rẹ̀ ọdún tó wọ́n lọ́wọ́ pẹ̀lú gẹ́gẹ́ ọlọ́run gbogbo bẹ́rù fún rẹ̀ yàtọ̀ sí ọlọ́run yára mu lè kúrò lọ́kùn mọ̀ lọ́sọ̀kọ̀ wọn ní agbára láti sọ ìbọn lọ́wọ́ ẹgbẹ́ lọ́run bá ti mọ nípa ìrọ̀gbà ọlọ́run ti mọ nípa ìgbé ọlọ́run ti mọ nípa ìgbé gbogbo bẹ́ẹ̀ ń kóra bẹ́ẹ̀ ń gbé mu láàrin ọmọ olùkúrò lọ́kọ̀ lọ́sọ̀ wọn ò lè sáré sí gbogbo yìí tọ́bù tọ́bù wọ̀ ẹ̀ ń bọ̀ láàrin ọdún ọdún aláàbí kẹwàá lọ́sọ̀kì náà sẹ́ni bá wọ̀nyí Sheikh Muhammad bin Abdul Wahhab al-Najdi olóko àwà Sheikh Muhammad bin Abdul Wahhab al-Najdi ó bẹ̀rẹ̀ lọ́wọ́ tó bẹ́ẹ̀ bá fẹ́ dàbí wa tó ti fẹ́ mọ́ dáa mà bọ́lá lẹ́ka kìtàbù tawhid Sheikh bin Abdul Wahhab ẹ̀sùn wọ́n pààyàn lẹ̀ sáwọn bàbá tí wọ́n àti mọ́kàlì mọ́kàlì wà sọ́nà fún ọgbà ẹ̀mọ̀ bẹ́ẹ̀ sọ́lọ̀ àwọn àwọn àwọn parí sọ́sọ́ bú ẹ̀ wọ́n gbọ́n mẹ́ta ìtàn táwọn sí àkọọ́lẹ̀ wọ́n sì bá sí ọmọ sọ̀rọ̀ wọ́n sì mọ̀ gbọ́dọ̀ gbọ́ ní tí bàbá yọ sọ àmọ́ wọn ò fẹ́ gbọ́dọ̀ lọ wọ́n sọ́kí wọ́n ò fẹ́ kọ́ wà ọ́n dá lúgbúrúgbúrú wọ́n sàn ń wẹ̀ ọ̀dọ́dọ́ ọ̀kan náà wọ́n ti bàbá ṣẹ́fẹ̀ bàbá wọ́n ní tọ́lá tàwíìdì wọ́n lálẹ́ máa kà láti ní tàwíìdì ẹgbọ́n tó bàbá sọ bàbá ní alìkùrán alìkùrán alìkùrán alìkùrán nítorí pé wọ́n sọ́kùn fún ọ̀rọ̀ wọ́n gbogbo ọjọ́ sọ pátá wọ́n ti fọ́tá lọ́sùn tó lù báyà jẹ́ wọ́n lọ́sùn tó tọ́ lọ́sùn tó sì jẹ́ nítorí pé wọ́n fẹ́ paná adébọrẹ́ ó sì fẹ́ pa bídíà rẹ̀ ọwọ́ fẹ́ gbé súnà níbi ga ní gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ń gbẹ níbi ẹgbẹ́ àti bídíà ní gbogbo ìbáláyé ni wọ́n nìdẹ̀ wọ́n wọ́n nìdẹ̀ torí pé ìtọ́lọ́fẹ́ sí kiri ah ní pọ́ọ̀mù lọ́fẹ́ fọ́lẹ̀ ẹgbẹ́ dáwọn ń gbà lórí ọ̀sẹ̀ tí wọ́n gbẹ̀rẹ̀ London ẹgbẹ́ ní ìsọ̀tọ̀ àwọn sọ fún wọn pé ṣèyárùkún fún ìjáhìlìyà ṣèyárùkún fún Islam tó ẹbá lè túbá tó ẹmọ lọ́lọ́kan tó ìfọbọmọ́ inú yóò ní bọ́lẹ̀ agbára okùn agbára fún yín àràṣẹ́ kún ọ̀nà pé owó tẹ̀ kí ìrírí ẹ̀kàdà wá rí gbogbo àwọn tí wọ́n sì kù lẹ́nu àdábọ̀ àti àjọbọ̀ yìí ọlọ́run àbìọ́ pẹ̀lú agbára rẹ̀ wọ́n tó fi wá mọ̀nà mọ́sàbà fàwọn náà mọ̀nà ọlágbára ọlọ́run ọba wa ẹmọ yá mi ìdájá anásùrùláhí wọ̀lfàtí tàbí násùrù násùrùlá mọ̀dọ́fù wọ́n mọ̀dọ́fù ilé àdàfẹ́ ẹ̀dọ́lọ́ ní tí wọ́n wọ́n mọ́tara ẹ̀rọ tàwọn fún mùsùlùmí ni ọ́ ọba tó sì tẹ́rẹ̀ náà ní kan wárà sí lọ sí ọ̀dọ́ rẹ̀ mo sì gbára lé ọlọ́run ọba nípapọ̀ àti gbangba anábì musa wọ̀kọ́ ọlọ́run rẹ̀ tó anábì musa ní ẹ̀yìn mi in kuntum amantum billah tó bá jẹ́ kẹrẹ bá gbọ́nà gbọ́nà tọ́ fọ́ alayhi tawakkalu alayhi aláàdẹ̀ gbára lé in kuntum muslimin tó bá jẹ́ mùsùlùmí òdodo ṣọ́tù Yunus ayà 84 tó bá jẹ́ mùsùlùmí òdodo bàbá tàbọ́nà gbọ́gbọ́ra lẹ́sìn Allah àwọn bá wọ́n ní kẹta ìsànkú lábẹ́ ẹmú pínlú kò lẹ́ta ẹ̀ẹ́dẹ́ ọ̀gbẹ́ kó lọ́rùn ẹ̀rọ gbẹ́dẹ̀ ọ̀gbẹ́ kó lọ́rùn Ọlọ́wọ́ bá ní fa'alẹ́ ìtawàkàlú òun lè gbára lé nǹkan tó mùsùlùmí tẹ̀bẹ́jẹ́ mùsùlùmí. Àwọn tẹ̀bẹ́jẹ́ mùsùlùmí ẹmọ̀ súnmọ́ra. Ìtọ́lọ̀ sọ ni, mùsùlùmí ọlọ́run nìkan ló mọ iye wọn o kọlọmọsẹ̀ ìkàwá náà kún wọn alìmọ́sílẹ̀mù láyé sàáyẹ́bù ìlà bìlá òpó àrẹ̀gbùgbùn láyé lọ́wọ́ o èyí tó lọ́gbọ́dọ́ láti dàwó gbogbo ẹ̀sùn tí wó ó náà ní tawhid wọn bàbá wá gbọ́n àwọn àfáàtà náà sọ́tà náà lámọ́ wẹ̀rí àwọn àfáàtà jẹta lè wọ́n pè àwọn àfáàtà jẹta àwọn bàbá oníṣúndì yẹn التوحيد والصلاة ثم صيام بعده زكاة أو فاتي تاريه سلام فاتنا wọ́n kò dìbò yóò sì ná dọ́là sí àwọn fàtàná wọ́n ti wá pa mọ́lẹ̀ bí ìbò tó wọ́n darí láàmú inú bá kó sí wọn lọ́wọ́ ó ti wọnú ìdàmú káàkiri ọmọ ní ibi ọ̀rọ̀ rẹ̀ bí ìpèsè lágbẹ́ àwọn ẹ̀wọ̀n òbìnrin tí ẹ̀wọ̀n sọ yìí ó ní kò sọ ní ìkùrùbá ìlú alájàtọ́ wá bá sọ yí máa ní alájàtọ́ ojú ní afálọ̀ gbogbo ẹ̀lá máa gbọ́ torí wọ́n máa ń pè wá nígbà tọ́kọ̀ náà bá sáré tó bá jẹ́ dìẹ́dì wọ́n kò náà sáà fún wọ́n kò náà sáà fún náà ibi pẹ̀lú dàkọ̀ àti sáà sáà sáà sáà ti dé wọ́n máa wá dúró lọ́nà kọ̀ọ̀kan ju àwọn ti dé àwọn ti dé àwọn ti dé àwọn tó wà lọ́nà wọn lọ́dọ̀ Amẹ́ríkà wà lọ́mẹ́ríkà àwọn tó bí ilẹ̀ ìfẹ́ alábùjá wọn náà wà mẹ́rin gbogbo tó padà yóò tẹ́kù ọ̀nà padà ẹ̀rọ máa ní ẹ̀sàkùn tó tọ́lọ́ ọba wa ọmọdé adákẹ́ o ọmọdé adákẹ́ o ẹ̀rí mùsùlùmí láyé sàáyébù ìlàbìlà kò ní sá sí ara nǹkan kan àtúkọ́ gbẹ̀mí náà kankan ibi ọ̀dà àbò bòun ibi aburú sáburú sí wà bó sáburú yàrá ní sáré máa kàlàkà ọlọ́run aburú wà àmọ́ ní kú àwọn ọdún sọ pé yìí máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba Allah ní ma wá sọ ìlọ́dàrú ní ma wá sọ pẹ̀lú bùrọ́bìn fàlà ní ma wá sọ kúlà àwọn bùrọ́bìn náà torí bọ́lẹ̀ ti gbọ́yìn ma wá sọ pẹ̀lú bẹ́rẹ̀ ọdẹ ní bọ́lẹ̀ ti gbọ́yìn ma wá sọ àwọn odù bí kí bí ẹ̀fẹ̀lú parọ́ ẹgbọ́ yẹn inú sínú Islam inú sẹ̀sẹ̀ nìyẹn wà ọmọ ìyá Islam jọba yíyọ tọ́lọ́mọ̀ pé ọ̀fẹ́ kọ́ burúkọ oṣù ọlọ́tọ̀dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run túrọ́tọ̀ fálákì àti mọ́sí lánàbí fẹ́lẹ̀ fún wa ayẹ́tọ̀lọ̀ kò wú lọ́nà ọmọ mẹ́kàkà ṣọ́tọ̀ bákọ̀rọ̀ wọn lọ́kọ̀ ọlọ́run wọn mọ̀ lọ́sọ̀ gáàdì mẹ́kà mẹ́rin ṣe tí wọ́n tó rẹ̀ àlìtẹ́jú hu ìlàlá àfihàn ìlàlá wọ́n sápamọ́ sọ́dọ̀ ọlọ́run ṣé nìkan sápamọ́ sọ́dọ̀ ọlọ́run

wọ́n máa wá sásọ́dọ̀ àwọn àlìjànú nínú àwọn èèyàn nínú àwọn ọkùnrin tó wà náà àlìjànú ọlọ́run bá ní wàá nàwó ṣọ́ọ̀bù tí mi níkà wàá nàwó káànà ìjálú náà sí ọlọ́run láwọn òmùgọ̀ nínú àwọn ọmọ èèyàn yáwó òjò náà àwọn olùyàwó òjò àbí ìdájọ́lọ́ ni yẹn wọ́n máa wá sásọ́dọ̀ kí ni ìgbìrì jáde nínú lè jíǹnì ọ̀dọ̀ àwọn ọkùnrin tó nínú àwọn àlìjànú àwọn ìgbẹ̀mí wọ́n sì tún wá sí kíni wọ́n tún wá sàlékùn ìpayà wọn àyíkọ̀ọ́tọ́ sọ́sọ́dọ̀ táre iná ṣòtánà lákọwàdú fásitìkìlógún àdúwà ọlọ́run ọmọ mú ṣòtán àlìjànú ọmọlẹ́ta wọ́n tó wá lè gbẹ́sán gbọ́dọ̀ àlìjànú ọlọ́pàá àwọn ọkọ̀ àgbì ọlọ́pàá àwọn ọkọ̀ àwọn àwọn ọkọ̀ lọ́pàá sọ́dọ̀ pẹ̀lú ṣùgbọ́n bàbá lọ́pàá sọ́dọ̀ yìí ẹ̀lẹ́gbọ́ ó ti sọ̀rọ̀ ìgbàgbé ọ̀sọ̀rọ̀ rẹ̀ kẹ́rẹ̀ fi sínú jẹ́ ìlókú àwọn ọmọ fún àwọn ìgbẹ̀mí wọ́n bá sọ̀rọ̀ àwọn ìgbẹ̀mí àwọn ni wọ́n bẹ́ẹ̀ ti kàǹtẹ́ àwọn ìgbẹ̀mí wọ́n bẹ́ẹ̀ níbi kùrùbá kí ní tẹ̀sẹ̀ ẹ̀rẹ́ta mẹ́ta rẹ̀ wọ́n lè rí pé ọ̀rọ̀ àwọn tó gbogbo ọ̀sọ̀ pẹ̀lú ọgbọ́ bẹ́ẹ̀ àwọn ìgbẹ̀mí ló gbogbo gbogbo ẹni bá tó wọ́n sọ ìyàtọ̀ sí àlá àlìjẹ̀mí ni wọ́n sọ pẹ̀lú ẹ̀ ẹ̀yẹ̀ náà lọ wá tìlẹ̀kọ́dọ̀ ọ̀rọ̀ ó lè tìlẹ̀kọ́dọ̀ òkú ó lè tìlẹ̀kọ́dọ̀ ẹja ó lè tìlẹ̀kọ́dọ̀ ejò ó lè tìlẹ̀kọ́dọ̀ irin àmì ìfẹ́jọ́ wọ́n ìfẹ́jọ́ lọ́rọ̀ náà àgbẹ̀lú ọ̀tá rẹ̀ fìlà ìgbẹ̀lú sí ifá rẹ̀ tó wákọ̀ ìfọ́sọ́dọ̀ ọ̀tá rẹ̀ kó mú ọba lè lókù ẹ̀dọ́ fún tàbá àpláì láyà tí mo kà yìí sí tàbá àpláì ibi wọ́n ti máa ń sọ̀nù pé ah, àwọn ọmọ yẹ gbogbo ìwọ́n máa pẹ̀lú kẹfẹ̀ẹ́rí ẹni ọmọ síláṣí ẹni kẹfẹ̀ẹ́rí ni ìyẹn lọ mọ́ta sọ́wọ́ sáwà lájà tó ń ṣe sọ́wọ́ sáwà lájì tí ń ṣe sọ́wọ́ sáwà lẹ́mọ́mù tí ń ṣe ẹni ẹni wọ́n tó ń ṣe bọ́ wọn ìrún tó jẹ́ òwúrọ̀ mọ́ ọlọ́run àwọn obìnrin ńlá ni abdullahi ọlọ́run bá ní àpá ọlọ́ sàfikà wọn sílẹ̀ lọ́yẹ mọ́kùnrin sílẹ̀ lọ́wọ́dé tó sì aláàlẹ́kẹ́ ọ̀nà bá a tó sì jẹ́ ẹni tí ó ní tọ̀fíì kọ́mọ̀ sí kankan lọ́kàn wọn tí wọ́n gbàgbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ ònàfà kí ló tún lẹ́yìn náà lọ́sọ̀ wá kan kí ni wọ́n yóò kéwú ìṣọ̀lá ọkùnrin kankan tó kàn gbogbo àwọn kan ilé ìjà kúrò lára yóò fi mìíràn wọ́n yóò tó zaka lẹ́yìn ìlọ́wọ́ kan zaka bẹ́ẹ̀ lọ́wọ́ gbà kúrò lá bọ́ kẹ́rin wọ́n yóò zaka ọlọ́wọ́ nígbà kọ́lọ́mọ́ sábà wa ṣàtúnṣe ẹni kọ̀ọ̀kan wa alimusulimu musulmi òdodo ya'budu Allah haqqa al-ibada بما في الكتاب والسنة يشهد التزمة مسلمين ọ̀dọ́ wọn máa ń ṣèjọsìn tí wọ́n ní ọba ti dúró yóò wá dájú kọlá yóò máa ń ṣèjọsìn àkọ́kọ́ ìjọsìn náà ni àṣọlá lẹ́yìn náà ni wọ́n àti mọ́sọlá wọ́n àti ìsàkà ọlọ́run ti yọ sàkà náà ti yọ ń bẹ̀ yóò máa yọ sàkà lẹ́yìn náà yóò máa gbà wẹ̀ kútu bá alékùn mùsùlùmí yóò máa gbà wẹ̀ ọlọ́rin lẹ́yìn náà wọ́n islam kí wọ́n lọ́kọ̀ọ́kọ́ orí ọ̀nà ìlà ilaha illallah muhammadu rasulullah ṣahada ọgbọ́n islam yìí yóò mójútó pẹ̀lú kí ògbó àrẹ gbogbo àkókò rẹ̀ kọ́ lọ́sẹ̀ kí ni ọmọ wò tó bá lọ hajj kọmọ ọmọ sí ẹ̀tàwádìí mọ́kà tàbí àwọn àfẹ́ lẹ́bọ́ olóòmọdé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik la sharika laka ọmọdé wúrú ha ó ní la sharika laka wọ́n ní kò sí nǹkan míì tẹ́ni tó ń sì àbíkún tó tó fagbára lẹ́yìn wọ́n lọ́run ẹwọ tó wí ọmọdá ọ̀dọ̀ àwọn àbá ìsúnà ló ń zùtù ké ẹ̀dọ̀ wọn ló tutù tọ̀ tọ́lọ́dúnkà mọ́dá tí àwọn ònìgbẹ̀rẹ́ nítorí pé ó tọ́wọ̀n bá tí kéwú ìrànlọ́gbà àwọn àfá ó ní mọ́ náà lùkọ́ àdàtì súnà bọ́ọ̀dá ẹ̀rọ náà láàrin nílẹ̀ fún wa ìbádà ìrun àtàwẹ̀ ẹja mójútó bẹ́yàn bá gbáwẹ̀ ẹ̀yọ́ máa yá mi bẹ́yàn bá kírun àwọn àfá ọ̀rọ̀ pín méjì mẹ́ àwọn kan ní kèfèrí àwọn kan ní kìíṣe kèfèrí torí pé ọgbà tó rún wà kàn wá kì bàbá bó báyìí àtàwọn àbá mi láńlá mi àwọn lọ sí ibi pé kèfèrí wọ́n ní àlàáhàdù bẹ́yìn náà wọ́n bẹ́yìn náà àṣọ̀dá àníbi ní ìyàtọ̀ láàrin wa àtàwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ àtàwọn oníṣẹ̀ṣe àwọn kìrìsìtẹ́nì onínàdìrún bàbá tàrà kàhá ẹni bá ti gbé jùlẹ̀ pákọ́tì kàfàrà ó ti di kèfèrí èdè kúkúrò ní ìmọ̀ kèfèrí sangẹ́lẹ́tẹ́ àwọn afọ́ kejì àwọn ní ọwọ́ gbà pé ìrọ̀rọ̀ yẹn ni kò wá ṣe ẹbọ kò sọ̀sà àdábọ̀ kò sì sí ti àjọbọ ọwá kú ọlọ́run fi síná ẹ́pàdà yọ jáde ló bá wù nítorí pé ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi gbọ́nà bá ṣẹbọ òun nítorí jìnà rùn wa yaghfiru ma duna dhalika ma duna shirk tí ìbá ti wá jẹ́bọ tí ìbá jẹ́bọ tí ìbá jẹ́bọ ọlọ́run bá ní òun lè ẹni tó wùkírù èyí sọmọ̀ pé àìkírù ẹ̀ṣọ́ ni ọmọ tó sọ fún ni pé máa kírù o máa kírù o tọba ni wọ́n fèrè jẹ̀tọ̀ bá fèrè jù ọwọ́ lẹ́gbẹ́ tó wọ àlìtẹ́ndà ìrún náà ni ẹ̀sìn táà máa ń zúùfì ọlọ́mọ akínú sọ̀láta lọ́dọ̀ olókè ṣámsí ìlà yàtàkìlẹ̀ nígbà ìfúnláyé nínú ìrún láńtíláyé ìwọ̀n ní ẹyẹ wà nítorí ìrún rí ọlọ́run bá ní bí òun bá ti bẹ̀tà rí ẹmú ọtúnrún títẹ́ tí ó kí ilé òbí fẹ́gíní tí ló fi fún lágàfẹ́kì lẹ́yìn wọ́n Qur'an al-fajri inna Qur'an al-fajri kana mashhuda máa kírun kẹmọ kakẹ́rà Qur'an kọ́gbùn torí pé ìmọ̀ ka Qur'an lásìkò ìgbà tí àlùbájáde bá jáde àwọn màláìkà máa bẹ̀ẹ́ lásìkò náà inú wọn ni wọ́n ní bá sí inú àṣùbà àdíṣì lọ wáyé ní gbogbo àwọn àsìkò tó kù àmọ́ ó wà ní alùkùnrin tó lọ́wọ́ ní ẹmà kẹrùn ọwà kẹrùn ọwọ́ náà ẹgbẹ́ kìí kó dùnú wa lọ́wọ́ wọn kó bá wọn sẹ̀yàwó di tẹ́lẹ̀ ń tẹ́ o tàwọn àbáyé ní o láti mọ́sà ìṣúwọ́lẹ̀ ọ́ sọ̀sọ̀ náà wà yìí mọ́sà ìṣúwọ́lẹ̀ ìwọ́n tó ń sẹ̀yàwó ọkọ ìyàwó ìdẹ́lẹ̀ o ìyàwó dìde láàrin wọn o wọ́n ṣe àwọn ṣe ìjọ kan wọ́n sílé

òwò tá ń ṣe iṣẹ́ tá ń kọ́ ìwé tá ń kà àwọn ń ṣe gbogbo ẹ̀tọ́rí kálẹ̀ rí tá ìjẹ́ kálẹ̀ bí kẹrùn ni ìrún bá ní ọlọ́wọ́ tíwáyé ọlọ́run àbẹ̀ọ́ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọdé ìrànwọ́ bọ́lọ́wọ́ wa o alẹ́gbẹ̀rẹ̀ àwọn onírọ́ bèjì alẹ́ ni mo kí masala ọlọ́run mọ́ta jẹ́ lè máa kírun wọ́n mi dòrò yọ̀tì àwọn ọmọ mi náà jẹ́ wọ́n máa kírun wọ́n náà lọ́dọ̀ lọ́wọ́ o tó ọba ìmọ̀ tó kírun òbí mọ́ ọkàn bí mi kú mi hàn òbí mọ́ ọgbọ̀dọ̀ wọn ti kírun ìrún mọ́ sí mọ̀yàn ní mùsùlùmí òdodo lẹ́yìn náà ìlú mọ̀gbà rẹ̀ Ramadan àtàwọn Monday Thursday yẹrí gbogbo àwọn àdìkálù Islam yẹn ó ní ọ̀ranyàn ó tún ní náfìlà àwọn nàwáfíìlì wà fún àbí ẹ̀hẹ̀ zakati kọ́ ọ̀ranyàn nìyẹn àwọn nàwáfíìlì wà fún ọrẹ sọ́dọ́kọ̀ mọ́tọrẹ mọ́bìnrin nìkan ni wọ́n pẹ̀lú Islam nìyẹn wọ́n yà ń gbọ́dọ̀ wọ́n ti fara mọ́ mọ́ ọlọ́gbọ́ ẹnìkan ẹ̀rù ìsìlámù kẹrì ó lè rẹ̀ mọ̀húnmọ̀ ó ní ìsìlámù ọlọ́gbà àdúgbò ìmọ̀ ṣe alẹ́bìnrin tààmù tààmù alẹ́bìnrin bá mọ́ húrẹ̀ ní gani wọ́n tẹ́fẹ́ ọ̀sálàm alámùn àrọ́f ọmọlọ́m tààrí kó sì máa sálàmà sáwọn èèyàn sàlámù alẹ́kùn sàlámù alẹ́kùn àwọn tọ́mà àwọn tọ́mà alẹ́bìnrin ìsìlámù ni ìtààmù tààmù àwọn fẹ́rẹ̀ mùsùlùmí àwọn gbóúnjẹ pamọ́ lóòótọ́ òtún kọ́ nínú ìsìlámù àmọ́ ìsìlámù lọ sí kí lẹ́yìn náà ọmọ ṣe kí ni ọmọ wa ọmọ jìnà sí gbogbo ìtàbásùpè ní ìyá ìbádà rẹ̀ mẹ́jẹ̀mú méjì ni wọ́n sì kárí ní lákòtòrò ọlọ́run torí ẹ̀yẹ́kọ́ náà mọba rẹ̀ sọ fún tí à ìrùn tí mo kílẹ̀ kan mo ṣe fàáyẹ ìfàtòrò ọlọ́run o tó wájú gómìnà bá ń dákí mi ìfàtòrò ọlọ́run tó ṣirikọ̀ afdal ẹbọ kékeré yìí ọ̀fẹ́ náà fún bọ́nà ọlọ́run náà ọ̀fẹ́ gbọ́nà ní nǹkan bọ́ láti rí ẹ̀dùnwà àìsígbọ́n ní ìbádà ọ̀ ìjà lọ lè yọkù ọ̀ mẹ́bà fi ní jòyè kìdí fi lówó tọ́kọ mọ́síláṣí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ bàjẹ́ lábala bẹ́ẹ̀ lọ́jọ́ láti jòyè lóòótọ́ gbogbo kan mú wọ́n tó mú tí àti yọ́ wọn lè jòkó ló láyé tó fi jòkó bá síláàrí tó máa sọ wọ́n wípé ẹgbẹ̀gbọ́n ni bàbá àdìrí ẹni gbogbo ẹ̀dùkú lọ́gán yọ ọwọ́ mọ́sálásí kan nílẹ̀ Yorùbá ìmọ́mù mẹ́lá rárá bàbá yẹn sẹ́dìdì lẹ́yìn ọdí ẹgbẹ́ rúrú ìdí àrọ̀pọ̀ ni ìmọ́mù ni àwọn ìdámà wá wulẹ̀ oníkẹgbẹ́ rúrú nígbà tí wọ́n ní mo níkẹgbẹ́ rúrú ó sì wáyé ìgbẹ́ ṣe é ṣe ìmọ́mù àti apàṣẹ mọ́sálà sí ni èrè ìsìláwò tẹ́lẹ́gá máa ń ṣe nìyẹn tí mọ́mù ní lọ́rọ̀ ní kò ní lẹ́nu ọ̀rọ̀ nínú mọ́sálà sí nínú àbá àgbọ́gbá sọ ń pọ̀ tún sọ yẹn akọ̀wọ́ fọ́ wọ́n sì kọ̀wé fúnlógọ́ ọjọ́ ó kọ̀ sọ́bù wà tàbá gàsánì ẹjọ́ nù agbègbè gàsánì lẹ́tọ̀ làwọn padà wá rí pé ìmọ̀mù wà lẹ́yìn wọ́n wọ́n ní ibi ah, tí máa ń ṣe ní ibò lòun wá jẹ́ wọ́n lòun ni ó fi lẹ́ẹ̀lẹ̀ tí wọ́n fi kọ́ ọ̀sẹ̀láṣí iṣẹ́ ìsìláàmù nìyẹn ìsìláàmù nìyẹn kọ́lọ̀ wọ́n fi kárí mùsùlùmí sẹ́ wa lẹ́yìn náà bíbá ọmọ ìyá wọ́n bá wọn ṣe ìdìjà níyà o ìbí máa ń sọ ìmọ̀ ń dóòtì ni o ẹ̀rọ kọjá pé ẹmọ́jẹ̀ àdíwọ́gbọ́ wọ́n bá wọn ṣe ìdìjà níyà láyé tó wáyé o tọ́ ayé tó ní padà wá mọ́rí mọ́ kú ní ti jàríyà o kú ní kí ni jama mùsùlùmí nítorí pé èyí tí wọ́n ń ṣe nínú ti jàríyà àwọn àfá yẹn mọ̀ pa mọ̀ wọ́n sì mọ̀ pé àfẹ́rí nígbà wá rí fún nàlà wá sí mọ́ ó sì tẹ́rí bíyà ó sì tẹ́rí kíyà méjèèjì kúrò kí ni mo pẹ̀lú ọ̀hún kúrò

tí wọ́n náà wá ronú ronú àwọn àjọ náà padà jùlọ náà nígbẹ́lẹ̀ àwọn àjọ náà wá sọ fún pé tó ọba ìpè kí ní ìgbàmí lẹ́yìn àlá lọ́dọ̀ mọ̀kádà ó fẹ́ ìlú ó ti padà sí ilé tó máa lọ lè wúrú gúnmú rẹ̀ kò tí ò fún rí wọ́n ni wọ́n pè ní wahdatul wujud ẹwà sọ̀bọ̀kádà mù tí ọ̀gbà wahdatul wujud gbọ́ nílẹ̀ Yorùbá ìṣẹ́gbẹ́ bá wá ti wọ́n sáàtì fẹ́lá ní mọ̀kádà mù lọ́wọ́ wájú àríkẹ̀rọ lẹ́yìn torí òní tẹ mọ̀kádà mù àti kóse kí kó ti gbàgbọ́ nínú wahdatul wujud ọlọ́dẹ́gbẹ̀ yìí ní sàwọn kan òun ṣe tí wọ́n mọ́ tí ń ṣe tàbẹ́rẹ̀ ìlú ìṣù kò sí fẹ́dídà àmúkà ìfẹ́ra dídà àmúkà fẹ́ra kò sí pàdó kò sí ńbẹ̀ àwọn ìdára kò sí dídà àmúkà fẹ́ra ẹ̀yẹ́ mọ̀ yáàmì nínú ìṣù wa nígbà wọ́n wá rí báyìí ẹlẹ́kùn ká ní gbogbo ohun tó wà láyé yìí ara Muhammad ni wọ́n ti yọ àbí gbogbo ilé ìlú ló ṣe kọ̀ọ̀kan ní ìlú wọ́n fi kọ́ Muhammadu lérí rẹ̀ Muhammadu ní apá rẹ̀ Muhammadu ní gbogbo nǹkan ara mọ́mọ́ wọ́n ti yọ gbogbo tí mẹ́lẹ́ ayé ọwọ́dá ní Muhammadu Muhammadu Muhammadu ní ọmọgbélé Muhammadu yìí ẹ̀rẹ̀ ilẹ̀ ìsìláàmù tí ilé ìlú ìjọ́lọ́lọ́ ni ẹ àwọn ẹni pé kí ní ìfẹ́ jẹ́ búburú ni ẹ̀rọ ayé mi kúrò wọ́n bẹ̀rẹ̀ kọ́rọ̀ aláà gbogbo tó ti wà ní ayé báyìí aláàmì aláàdúnmọ́dá padà lóde páàmù olóde blọ́ọ̀kù lóbìnrin ẹ̀rọ ìlú gbogbo gan ẹ̀hẹ̀ nígbà wà ní pé kí ní ìyádà pé ó ti fẹ́ jọ pé ẹ̀yà wèrè ọlọ́dẹ̀wọ́ ìlàhùkún ìlàhùn wàhìdù ọ̀kan náà lọ́wọ́ ọ̀kan yìí yóò ti bẹ lókè fún wa ìwọ̀n fún wa lójò òun lọ́wọ́ pàṣẹ òun lọ́dọ̀ gbogbo nǹkan kò sí fẹ́ lẹ́nu ọmọ àwọn ọ̀sán kọ̀dìríyà wọ́n láwọn kan lẹ́gbẹ̀ẹ́ oṣù wọ́n tó ní ẹ́ wọ́n sàgbà fún wọn ní kọ̀rọ̀ ọwọ́ afújá afújá afújá ní àwọn sẹlẹ̀ ẹgbẹ́ àwọn sẹlẹ̀ àtàwọn ilé ìpìsí àtàrà àrí wọn ni wọ́n lọ tó wà tó wà tó wà tó wà tó wà tọ̀ ẹwà yá rí wọ́n mú ìyẹn níwájú ọlọ́run o tí wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ pé ṣé ó wà nùkùn á nìfẹ́ kan máa lùlù sí sí kìí ọ̀rọ̀ náà kò sún bẹ́ẹ̀ o ṣé wà nùkùn á nìkan máa lùlù kó lóòsù sí kìí ẹjọ́ kò sún bẹ́ẹ̀ mọ́lọ́ tí wá rí ìbáwọn nùkùn á nìwọ́n ní káfí Islam kì í ṣe báwọn àbá sí kí ni tí wọ́n fún fún wa ilé ìlẹ́jọ́ ti mùsùlùmí òdodo àyẹ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa gbígbà mẹ́rin ló kún sí bàbá mùkásíra wà gẹ́rù mùkásíra wọ́n ti sàlámù lọ́dà rò bíbí àti sọ̀rọ̀ ya di kèfèrí àti wọ́n ti sọ̀rọ̀ ya di kèfèrí alifatiya àwọn jọ ń wí papọ̀ bíbí àti àmọ́kọ̀ yọ ọkọ̀ nísìlá bí àwọn tí kí wọn ọba ti dàrú pátá náà wọ́n kà àwọn kà papọ̀ ànábì yìí ṣe bí àtàwọn sàhábà bíbí àti kò sọ̀rọ̀ ya di kèfèrí àmọ́ ẹlẹ́sẹ̀ lèyàn kọ́lẹ̀ ẹ̀sẹ̀ yẹn kẹ̀bíọ̀nà tó mẹ́ka bá ìdèdè náà nínú àwọn ẹ̀sẹ̀ ńlá kí ẹ̀ tó gbọ́ ọ̀nà mẹ́wàá àyàtọ̀ sọ́nà bá lẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ ẹ̀ ní ọmọ tó ṣe òpé ìwọ ṣe òsànú mi wọ́n tàgbà nílẹ̀ yásù lábọ́já ìbádọ́lá àríjá lọ́lá ìsànú wa àyínú náà bí ẹun nílá ẹ̀rànwá lọ́wọ́ ẹ̀yìn richard ẹ̀yẹ ní rí ó pé aláàmọ́ ẹ̀bídẹ̀ lẹ́yìn ìbídẹ̀ àmọ̀kánfẹ́ra lòun ẹni bá ń fẹ́ ó ti kó inú islam tọ́lọ́ àyíkà àwọn ti rí àyà tó kí wọ́n fẹ́wọ́ àmà ìwúrẹ̀ àmà ìwúrẹ̀ àyà mi kí inú olúmọ̀ jàdí àyà mi sí kí inú olúmọ̀ ní tọ́jọ́bà ìwú tọ́jọ́bà ìwú yẹ àti ìwú rí ọlọ́run ní dájú wú máa Allah mọ́jọ́ dàrú Allah Allah Allah alhaliku ó wà lọ́tọ̀ wal makhluq ó wà lọ́tọ̀ ọba adẹ́ta ìlọ́dá gbogbo òkà ó wá ju gbogbo tó dá lọ òun ní wá ń fi gbogbo ṣẹlẹ̀ nígbà tí wọ́n tí ń tó dá kò lè bá ṣe kán bẹ̀ gbogbo ẹ̀sìn tí àwọn tó dá ta fẹ́ ṣe àgbọ̀dọ̀ wá ń fún ẹnu míì yàtọ̀ sí ọba tó dá wa ìtọ́sọ̀ ní fúlàmù rẹ àdúrà ìbádà ni ọgbọ̀dọ̀ pẹ̀sẹ̀ lọ́wọ́ ọlọ́run mọ́pẹ̀ ọlọ́pẹ̀ kẹ́sù mọ́pẹ̀ sọ́rù gbogbo àwọn ẹ̀sìn yẹn lápẹ̀ ìdákọ̀ àwọn ìfákèsì kálukú ń bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọ̀tà hàlákò bí àhàlákì rọ́sùlù sàlàlàsàlà ṣe wọ́n ní ìmọ̀ kírun èyàn máa rámi ó kírun ó sì nípa òṣèlú wọn ní kọ́lẹ́kọ́lẹ́ sínú islam wọn ní kọ́lẹ́kọ́lẹ́ sínú islam tó gbogbo àwọn iṣẹ́ tó kù tó ọba ṣe ó bá wọlé àwọn olè fìyà tí ó bá wọlé àwọn olè yọ̀ǹda rẹ̀ mùsùlùmí ọlọ́mọ ṣe kíni lọ́mọ jẹ tó ọba ti ṣẹbọ tó sì ṣe kíni tó sì gbẹ́rù jùlẹ̀ mùsùlùmí lọ́mọ sí kíní lọ́mọ jẹ́ olówó ọ̀yọ́ bàtà ó jìyà àmọ́ mùsùlùmí náà bíọ́ ọgbà Ramadan ó jìyà ọba wọlọ́n àmọ́ mùsùlùmí náà sì ni olówó ọlọ́mọ́kà mùsùlùmí ni ọ́ mùsùlùmí náà sì ni ọ́ àmọ́ ìsìlámù rẹ̀ dínkù ó sì ti lẹ́tọ̀ tó jìyà lọ́rùn àti tó lọ́bàá yọ̀ǹda rẹ̀ àmọ́ ìsọdọ̀ òkèrún ọwọ̀ náà máa kílẹ́dẹ́tẹ́ ìwọ̀n náà sákọ̀ wọ́n ní àríkírùn ní lọ́mùnà kúmí náà mọ́sàlì ọlọ́mùsàlì wa ẹ̀rí àwọn ìwà ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ wa dẹ̀rù parí tí aláwọ̀ adájọ́ alùsùn náà wọ́n jẹ̀má ọlọ́run ti sànú wa lábala tawhid ọ̀pọ̀lọpọ̀ wa nù ọ̀fẹ́ ọlọ́run ti sànú wa lábala kámọ̀ ṣe bídà tí ẹni èyí tí mo fẹ́ tara bọ̀ yìí àwa àtàwọn láàjọ lè lè fọ́ra wa àwa àtàwọn láàjọ lè lè fọ́ra wa ìbẹ̀nu wọn tí ń ṣe ìbẹ̀nu wa náà tún ṣe gínú tí ṣe oní ẹni ìwà ìwà ọ̀pọ̀lọpọ̀lọ dáa ìwà òun lè lè fún ẹ̀sìn gẹ́gẹ́ ni wọ́n pè níwà kò sí gẹ́gẹ́ ìwà kẹfì ìwà kẹfì náà ẹ̀sìn gẹ́gẹ́ ni ìwà gẹ́gẹ́ ni gíní ẹ̀sìn anábìrì bọ̀ ẹ̀sùn nípa mẹ́rin mọ̀kálì bẹ̀rẹ̀ àkàlà anábìrì wọ́n gbẹ́mi lédè kí wọ́n fún ilé àwọn àpòjúwe àwọn àwà dáadáa tẹ́ máa wù tẹ́ fi lè jọmọ yóò àbí láyé ètò ga jù ń bẹ̀ ó nílẹ̀ àṣọ́dì òdodo ẹjá kò tó ìtọ́lọ́wọ́ bá ẹjá máa lè ṣe òdodo lẹ́yìn àlà àmọ́ ńlá tó bá fẹ̀ẹ́ kápá máa sọ wọn lọ́dọ̀ kọ́dà kó ká máa ṣe kí ni ká máa dá padà ọmọ ìyá rẹ kan tébù tébù 5000 ó pẹ́ fún ní 25000 ọ̀pọ̀lọ̀ wa lọ́lẹ̀ ilé lọ́dọ̀ ẹni tí wọ́n lọ fàkídà wọ́n wá ní kó mú 5,000 wá tó fi wọ́n fún onígbọ́nà ọ̀ òṣèlú kẹjọ rí 5,000 àti 25 jọ wà sí lọ ọdún ní 25 ní ìlọ tọwádọ̀ pé bó bá dà wá fọ̀ ìdí àmọ̀ dáadáa àwọn yẹn ń jìbìtì náà wọ́n ń jìbìtì fún bílíọ̀nù Kọ̀dọ̀ sí ìṣẹ́ṣẹ́ tó fún àtàyọ pé súnlẹ̀ tó lòun ṣe kò jí ìgbọ́ ní pé ìwà gangan ni wọ́n pè ní súnwà. Àníbìlẹ̀kọ́dẹ̀ káàdì lápò fi ọ̀rọ̀ súnlẹ̀ láyé ó síwọ́tò àfàn. Ẹmú àpòjú wò dáadáa lára nẹ́bì. Wọ́n ò lé ànẹ́bì kó mọ́kà sórí wà rẹ̀ o. Wọ́n lé ànẹ́bì kó mọ́kà sórí ẹbọ tí ní kámọ́ sí ni o. Àmínú wọ́n pé, kọ́dà nígbà tó tún lọ, ó tún fi àníkalẹ̀ sínú lọ́pẹ́ gbogbo tó bá ti lọ tán fún kálukú ní títí ẹ̀ àwọn tó sì ìgbésí lọ́wọ́ àwọn náà ni wọ́n lọ sọ́ọ̀dùkù sọ́ọ̀dùkù làmì ẹ̀mí wọn ọmọ rẹ èyí fi sùn kọ̀tọ̀ síbi tó yẹ kọ́ wà irun gbọ́pọ̀ kò ní kéwọ́ wọn náà ó tọ́tọ́ wà nìkan náà ó èyí ń bojú ìbora tí ó sọ̀rọ̀ ọlọ́rẹ̀ mẹ́rin tí ó sọ fọ́fọ́ ni wọ́n ti bẹ́rẹ̀ àwọn méjì wọn lọ́n dábẹ̀rú ó sì dìde ńlẹ̀ ẹgbẹ́ ọmọ òdìdé ńlẹ̀ ọlọ́dábẹ̀rú ọlọ́rẹ̀ ètò kọ́ ọmọ fòkọ́kọ́bá ọmọ ọmọ fúlọ́kọ̀bá rẹ̀ kọ́ máa fọ̀rọ̀ lọ́gbọ́ ìwọ́n lè bojú kó bọ́ra kọ́ wọlé kó tọ́wọ̀ o àmánà àmánà ọdọ̀wọ̀ wà ìlàkùn àwọn ìfúkọ̀s ìgbòràbá tó wá gbẹ̀gbẹ̀ fún èyí tí ń gbé olóngbò yẹn tó bá gbé lọ́wọ́ ti mọ̀ pé ẹni tí ń jàmbá ẹranko náà yọ jàmbá èèyàn <laughs> wọn ò ní kò nínú wọn púpọ̀

ara wà náà ní kọmọ sí ẹran fún òbí rẹ̀ òbí rẹ̀ lè jẹ́ abọ́gbìmọ̀sẹ̀ ó lè jẹ́ kìrìsẹ́nì ó lè jẹ́ súnfí ó lè jẹ́ ìrọ̀lù ó lè jẹ́ àtẹ́sọ ìtí ìṣẹ́lẹ̀ òní bá ṣe ọmọ ìṣẹ́ dáadáa sí débi pé yọ́ pàṣẹ kò kúlẹ̀ fún yọ́ ọlọ́ọ̀bá ni òyìn sáà àbáka aláàzù ṣìríkà bí lọ́rọ̀ ìtẹ́lẹ́kà bí àìrùn fọ́lá tó ta àhùmá ọlọ́ọ̀bá ni mọ́tẹ̀lẹ́ wọn táwọn òbí ẹ̀tọ́ bá ní kọwàá ṣẹbọ wọ́sọ́ ìbùhùmà fi dúnìyà bàrúfà wọ́sọ́ ìbùhùmà fi dúnìyà ọlọ́ọ̀bá ni ọgbọ̀n àwọn ọmọ sí fún wọn pípàdé bá ti káàmà ẹlùmí gbogbo ní àwọn aláìmọ̀kánlá àmì ẹ̀yàn kùfààrù ní kùfààrù ní ẹbí ẹbí ọlọ́wọ́n bá ní wọ́n tọ́kùnlá àlẹ́bìdọ̀ sáà lónà bí wọ́n ní àríhàmà olókàrí káfà ويقال سفيان لو كان مبتدعا هذا هو الدين أبو طالب النبي لو عنده خلل الدين هو هذا الخلو أبو طالب وما لا إلا النبي ولا ما لازم أبو العبادي أما تبدأ أنه طريق لهم أتم أن يعرف ومنا يقوى إيمان ومنا wọ́n sì ń tó tẹ́ ìdarí ẹbí wọ́n sì òkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn dájú wọ́n sì fún wọn lọ́wọ́ kí ló dé kò sí mùsùlùmí torí àdídákú àdébí òṣèjọ́ mẹ́ta ọmọdé òṣèjọ́ mẹ́ta ọmọdé kú ọmọ rẹ̀ ní àdébí òṣèjọ́ mẹ́ta amúsàkú àdébí òṣèjọ́ mẹ́ta ní kọ̀mọ̀tà bẹ́ẹ̀rùkú ní àdébí òṣèjọ́ kò sí ní ẹ̀sìn ní òtá bá rí ṣe ẹ̀yìn ẹ̀ṣẹ́ tó wù ní àmójẹ́ wọn bá ń kó bá ń kọjá fún àwọn ọmọdé mi ẹni jẹ́ wọn lọ ó lọ sọ́dún papọ̀ ó sọ́dún ẹ̀sìn ní ká sókùn ẹbí papọ̀ kọ́nà lọ́n sókùn lẹ́ni tí ń sókùn ẹbí wọ́yẹ́kọ́ta ọ̀nà máa mọ́ra lọ́wọ́ bí i àyún sọ́lá oyún sí lónà pẹ̀lú àbí olóríkà láàrín ọmọ lọ́ ọlọ́run wọn ń gbogbo ní ẹjọ́ àmọ̀ ṣe sí lẹ́yìn náà aṣọ àwọn wa pẹ̀lú àwọn ọmọ ìyá wa nínú Islam alẹ́bìn alẹ́mùsùlùmù mọ̀ sẹ́yìn alẹ́mùsùlùmù mọ̀ mẹ́lẹ̀ sáà ni wáyé jì ọwọ́ tàà sí ń tẹ fọ́ọ̀nù rẹ ẹ̀yìn màá yá mi wọ́n bí wá ọwọ́ náà fún sọ̀rọ̀ jáde kìláàmà ẹni tàà sí ń sọ̀rọ̀ rẹ wọ́n bí wá ẹni náà fún sọ̀rọ̀ jáde kìláàmà gbogbo ní kìrìkìrì ara sọ̀rọ̀ ọmọ ti lágbájá mùsùlùmí ni ó ti ní ìwọ̀ ìsìláàmù lọ́rùn rẹ̀ ìbáàmọ́ tó déédé ìbáàmọ́ kí ni ìbáàmọ́ ti tó déédé sẹ́rí gbogbo àwọn tíra àwọn àwọn tíra àwọn tíra tó wà nílé rẹ̀ gbèsè kankan wọ́n gbé alùpùpù ààrùn torí àbá àti ń sọ̀rọ̀ ni ó lè ṣe mistake àwọn wọn ni kùránù pè ẹni tí ìṣẹ́gbọ́ ni wọ́n ń pè ní mùsùlùmí kò sì sọ bídà tó lè wẹ̀rẹ̀ kúrò nínú Islam nígbà tí ò ti dákẹ́ fèrè yẹn kí náà máa jẹ́ mùsùlùmí tí máa nìlọ fún kíni tó dínkù bọ́ọ̀sọ̀ bá lò bẹ́ẹ̀ kó sì dákẹ́ fèrè sáńdílé kòlò bọ́ọ̀bá ti rí pé bákan náà ni Islam rẹ̀ ti dàrú Islam rẹ̀ ti sọ kíni ó ti dàrú ọmọ yá mi ó ti dàrú <laughs> ẹ̀dàkùn ẹ̀dàkùn àwọn níbọ̀ wa àwọn níbọ̀ wa jẹ́ ta sí wọn ẹgbẹ́ bàbá rẹ̀ ń lọ́rùn bọ̀ ọwá ní alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ irú ìsìláàmù olóòzẹ́ wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ìyá rẹ̀ nínú gbábọ̀ ọjọ́ níbọ̀ ní ọmọ rẹ̀ ọlọ́gbẹ́ tó àmà ẹ̀tọ́ láàrin ọ̀rọ̀ ẹ̀yà tí mustahabba bàbá rẹ̀ ní kọ́lọ́bà ń lọ sọ ó ní ìwọ̀n lọ hálùkọ̀ nínú hálùkọ̀ tó lọ àti aṣọ ọkọ̀ fẹ́bà lọ ìwé fún ọmọ ni bàbá rẹ̀ ní kọ́lọ́ àwọn gbé àtàlọ ilé

ìyàkọ̀ọ́sọ́ onígbùgbù láwọ́jọ́ ní gómìnà fún àwọn pípọ̀ ẹ̀ẹ̀sùn wọ́n fẹ́ yẹ ni wà máa wọ́n ṣe kí ní ọwà trustworthy ìgbà náà lọ́wọ́ tó ń ṣe súnmọ̀ gidi mọ́jàmbá ara rẹ̀ mọ́jàmbá Islam ẹ̀yọ́ mọ̀ láàmì wọ́n tó fẹ́ mẹkáníkì mẹkáníkì ni wọ́n ìkan tó ìkan tó dáṣọ lọ́bàjẹ́ ọsọ fún pé 35,000 ni ẹ̀rọ sọ́ọ̀ ni ẹ owó àrámù ni ẹ òun náà ní pẹ̀pàrí ẹ̀ mùsùlùmí gidi a wá sẹ́kúnṣẹ́ ìsìmọ̀ ìtàràmọ́sẹ́ afẹ́kùn islam kánábàgbé àbá àkídà ìbádà àkàláàfẹ́ àtíkíní alìmọ̀ámọ́lá ọ̀rọ̀ nípa jíjẹ múmú ìyọmọ̀lá ni ẹmọ́sọ̀lẹ́ o ẹtàràmọ́sẹ́ o wọ́n yọ jẹ́ pé ọgbára lọ́mọdún sẹ̀mí kẹ́yìn ó kẹ́ àmìbí ṣòwòbù ń dára ọwọ́ nípa ẹ̀nà tó sílẹ̀ tí gbogbo ara ẹni gbé ẹgbẹ́ ìlú ìfún sọmọ nígbà wọn bẹ̀rẹ̀ bá gbé ṣé gbogbo ẹ̀mí gbé wọ́n tẹ́lọ ní o àbẹ́jọ́ adáwùdà kánà arákùnrin mi lábẹ́ ní yẹ́tì ní ẹ̀ǹtẹ́ nínú kíni nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ kẹ́ẹ̀sì fàbúrù ní ń jẹ́ o ìrọ̀lẹ́ ní mọ́nà ẹ̀ka sàbúrà máa wọ ìyàn lọ́n sí kàwá ìlànà ẹ̀yẹ ní ó pẹ̀gbọ́ wọ́n ní mọ́ àtọ̀bọ́ra àwọn láàárọ̀ yóò lọrin yóò sọkọ yóò sàdá ìjápẹ̀ ní wẹ́dà àti ẹ̀fọ́ ọmọ ìyá mi àníbẹ̀dá áúdà ní ṣiṣẹ́ owó ní fún jẹun èmi wá ń ta ni àbí wọ́n ń ta ni àbá àkànṣe ìgbàlù wọn sọ pé kẹ́wọ̀rọ̀ lálùbáríkà pẹ́kẹ́ wá jù fún fún wọn sọmọ lálùbáríkà kọ́mọ̀ ọ̀ka wọ́n ta sàkọ́mọ́ sí òkà sọ́mọ́ sí òkà òkà tẹ̀síbáre òkà mẹ́rin

ọba ti lòkó mẹ́gẹ́ kò yí gbogbo tọ́lá ló fi jọ ọlọ́mìta abúbákìrì olówó ni abúbákìrì tájìrà umaru otumani tájìrà umaru kánà tájìrà abrahamu na awọn kánà tájìrà àwọn tó wọ́n lọ ìsìlámù yìí tìtàrù ni wọn kánà tìtàrù tọba wọn sọwọ ta ló fi jọ ọlọ́wọ́ bá aláàdé kan lè kí jùmọ̀ ìbáàdà ni wọ́n ní wọ́n ti pẹ̀lú jùmọ̀ fáfọ́ ìlàjẹ́kẹ̀lẹ̀ àgbàrò ìgbà ẹ̀fẹ̀ fúta rẹ̀ alẹ́ ẹ̀lẹ́kí jùmọ̀ ọ̀ ẹgbàkúndì àti sọ̀rọ̀ ẹgbẹ́ tó kíkọ́ mọ̀ta àti ṣùgbọ́n ẹgbàdà tó sọ̀rọ̀ mi tó bá lọ́wọ́ fún ìdáàdà náà wọ́n tẹ̀wọ̀ bọ́ọ̀ bá jẹun tó rọ́wọ́ bẹ́ẹ̀ jẹun tó lọ́rùn kú ni olóògbé kan ẹ̀rọ ìgbà rẹ̀ bá ṣe tó wọ́lẹ̀ yẹn owó lójú wájú ọ̀ ìbí jẹun bí dẹ́gbọ́n lọ́wọ́ lọ́jọ́ bàbá kí n ta gbàdà wá kí n ta gbàdà wá bàdà ìdá gbogbo ìrìn àbọ̀ kí láwọn ọmọ ọlọ́jọ́ náà ó yẹ ẹgbẹ̀rún fún ọjọ́ kẹkiri bá wà ní ìtumọ̀ yẹn túbọ̀ ilé ìgbẹ̀ olóòjẹ́ ìṣòro lọ́jẹ́ ìṣòro lọ nígbà ìdíje ló wájọ́ ó tó ní yára ti bàbá rẹ̀ bó ti wọ́n tọ́ ní ọwọ́ tó kú síbi ìmúsùkùsùkù dáwọ́ wáyé ọwọ́ tó kú lọ ara ó sọlẹ̀ lọ́wọ́ ní gbọ́gbọ́gbọ́ ọmọ ìrọwọ́ rẹ̀ fẹ́ rú ìbábùkọ́ tọ́lá tó tó ní tùmọ̀ ó fi fọ́ tàbí fẹ́ tàbí rárá ọkọ̀ ọmọ lọ tàbí àbá ìtọ́ ọmọ oníkùnrin ó ti lọ́gbọ̀n lọ́wọ́ ọmọ tó gbẹ̀yìn rẹ̀ ọmọ tó sàdúrà fún ọ tó bá lówó tó ti tọ́ ìwọ́n nítorí ẹ̀ wọ́n ní iṣẹ́ làmà wá sí ní iṣẹ́ ògùnṣẹ́ ọlọ́run yára ọ̀nà ìdílé àmàlù ẹ̀yìn ìgbàgbọ́ ọ̀rọ̀ kúrú ní tẹ̀lé bá fún márùn sàkùnláàkù ọlọ́run àwọn jẹ́ ibi tó bá ẹ̀mọ́ jẹ́ ibi tó máa lábára iṣẹ́ lórí wọ́n ṣùgbọ́n láhà ìkúntù ìyá òtà ẹ̀dàkùn ẹ̀dàkùn fún islam díẹ̀dẹ̀ wọ́n tàkà tí ó kó gbogbo ọ̀kan sínú mi ìrìn náà islam kó islam kí kankan wá lẹ́gẹ̀ nínú ayé ẹ̀ tó máa ń jáde tó máa ń jáde yẹn ṣé ọ̀nà wọn ti ní wọ́n tún gbogbo ọ̀sán tó fi wọlé bọ̀rọ̀ èyí tó lè fi èrè mọ́sílẹ̀ náà ní tàn mọ́sílẹ̀ lọ́pọ̀ rí tí ọ̀rọ̀ jẹ́ mídíà mọ́sílẹ̀ lọ́pọ̀ rí tàn ẹ̀rọ mọ̀ yẹ́ ni ọ̀rọ̀ tó ti dà sọmọ rẹ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ wọ́n sì tọ́lọ́ náà jù ọ́ lọ́nà kí ọmọ ọmọ rẹ̀ yóò dúró ìwọ́n ló àwọn agbẹ́rẹ̀ ẹgbẹ́ sọ ìwọ́ ayé rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ́kùn gbogbo náà fẹ́ sọ́mọdún táwọn ọmọ wọn sọ́mọdún tó tọ́sí kí ó ń gbọ́n báyìí mẹ́gbẹ́ gbọ́súró arímọ́tán ìgbẹ́ ìbá ti ṣe kìkì lábọ̀ ọlọ́run bá aláà fọ́sà ní ẹnì kọ̀ọ̀kan wa o abẹ́rùn kọ́ wọlé àánú rẹ̀ àtẹ́gbára rẹ̀ ìsìlámù tó tọ́ èyí tí ọlọ́run bá aláàánú fún wọn tọ́lọ́run ti lè sẹ̀mí tó gbádùn tó bá jẹ́ mùsùlùmí ẹ̀mí lọ balẹ̀ ilé ayé ilé ayé rẹ̀ ń tún wà bẹ́ẹ̀ náà ọ̀run tó náà ọlọ́ yóò fún mi lọ́rùn àmọ́ tó ọ̀bá ti mú ìsìlámù wàhálà náà bákan lè kẹ́nu ẹni tó ọ̀bá kára lágbọ́dọ̀ báyìí ẹni tó ọ̀pàkálà ẹgbọ́n lọ́wọ́ fẹ́ ṣúrí ní ayé tọ́lọ̀ ní wọ́n láti bọ̀wọ́ àwọn ọ̀sán yóò darí wọn ọlọ́run ẹ̀mí ó darí wọn ọlọ́run ẹ̀mí darí wọn ọlọ́run lọ́wọ́ gbọ́n wọn àdáwọ̀ wá dé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ fún ọlọ́tọ́ tọ́lọ̀ ní wọ́n wọ́n gbọ́n wọn mùsùlùmí ó gbọ́n lókè fúrù nítorí ọbẹ̀ ọlọ́run ọmọ gbọ́n náà àwọn ọlọ́run ọba ṣe lè sọ àbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ta bùdáàrù ibi gbogbo ní ìfàlọ́ ṣọ́fà ọ̀kadà fàlẹ̀ tó ọ̀sán káàdì gbogbo wọn bàbà tí ó gbogbo ọmọ ẹ̀sán gẹ́gẹ́ wọ́n rẹ̀ tó gbọ́gbù lọ èyí ti bọ́ sọ ṣẹ́gẹ́sẹ́gẹ́ ṣẹ̀tọ́ ọ̀sán bí wọ́n búkọ́ra tán aṣílà wọ́n ní láàárọ̀ ẹ̀kì mẹ́rin lẹ́bẹ̀ ní lọ́dún dùn lọ́nà ẹ̀kì mẹ́rin lẹ́bẹ̀ ní ọgbà ọgbà bá fi wọn nínú sọ níwá o ó sọ ẹ̀dàgbọ́nà múlẹ̀ mọ́lọ̀mọ́fẹ́ bọ́ọ̀bọ́ sọ̀rọ̀ ogun owó ìrìnlá mọ́lọ̀mọ́fẹ́ gbogbo ọmọ ìgbìyànjú bọ́lọ̀ gbogbo wòyí ó bọ́ kékeré mú ó bá yẹ́ jẹ́ ọmọ ìkìlá mú lẹ́lẹ̀ dáadáa ọmọ súnmọ́lọ́ ọgbàwẹ́ Monday Thursday láti 1416 ilé ìtìtò ó ti tó lẹ́sìn fún ọmọ sí sàárà ọmọ tó mú rẹ̀ ìyá rẹ̀ lẹ́yìn ọkọ̀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 ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين